الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عالم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àyà al-Qur'an ìtọ́wà lábẹ́ suratu Yusuf àyà 108 òun náà ni àjọ sàdéhùn fún ara wa pé pẹ̀lú ògbó ọlọ́run ọba yóò jẹ́ kíkélé nì yóò sùn jẹ́ tútù bákan náà ọlọ́run ọba kó ṣe kíkọ́ rẹ̀ àti kíké rẹ̀ àti kíkà rẹ̀ àti tútù rẹ̀ àti lílo rẹ̀ ọlọ́run ọba kó sínú ọ̀ràn fẹ́ ìtàn yìí tó wà nínú súra alálùbáríkà yìí ìtàn tó kún fún àwọn oníranran ọgbọ́n àti òye ẹgbẹ́ bó ti jẹ́ sí pé ó kún kẹ́kẹ́kẹ́ fún oníranran ìgbàgbọ́ tá a mọ̀ sí àtàwíhìd oníranran ìwà tí a mọ̀ sí akhlaq oníranran ìjọsìn tá a mọ̀ sí ìbádà gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni ó parí sínú súrà tí a wà yìí kò yẹ kọ́ yà wá lẹ́nu torí pé súrà náà ó ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan tó jẹ́ sí pé ọlọ́run ọ̀dá wọn fún nǹkan kan ju nítorí nǹkan mẹ́ta yẹn náà lọ àwọn náà làwọn ànábì ọlọ́run ànábì wa Yakub ànábì wa Yusuf àwọn ìsọ̀rọ̀ àti táàbà wá bá nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ń bẹ̀ ajẹ́kùnrin iṣẹ́ ànábì ọlọ́run yẹn ìwà ànábì ọlọ́run àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó dára jù nú ẹ̀ níbẹ̀ lọ́dọ̀ wọn tí wọ́n bá ń sọ tawhid àbí àkídà tó dára jùlọ imani tó dára jùlọ ọ̀dọ̀ wọn lọ parí sí tí a bá ń sọ ìbáàdà ìjọsìn ìfaragbólẹ̀ fọlọ́run tó dára jùlọ tó ga jùlọ ọ̀dọ̀ wọn lọ parí sí tàbá wá tún sọ kalẹ̀ síbi ìwà bàbá wa ìwà tó dára jùlọ ìṣesí tó dára jùlọ ọ̀dọ̀ parí sí ìdí nìyẹn tó fi jẹ́ sí pé níyàwó alẹ́nu tá súra alábàríkà yìí táàmà sí súra ti Yusuf gẹ́gẹ́ bá ti wá mọ̀ yí pé látìgbà tí a ti gúnlẹ̀ níbi aya 101 tí ọlọ́run ọba ti parí ìtàn àwọn ànábì ńlá yìí a sọ fún wa yí pé gbogbo àwọn aya tó wà lẹ́yìn ẹ̀ gbogbo rẹ̀ náà ló so mọ́ ìtàn náà àjàtí ń ṣe é bọ̀ náà látìgbà tí a ti bẹ̀rẹ̀ sí kàwọn aya nù aya tòun ti ṣe 108 èyí tí gbogbo wa náà wọ́n nínú tíra tó wà lọ́wọ́ wa ti ṣe Al-Qur'an Al-Karim àwọn náà wọ́n rí pé àyà dáwà ni hmm, tí wọ́n pè ní dáwà òun náà ni ká máa pe àwọn èèyàn ká máa polongo ẹ̀sìn Islam ká máa polongo nǹkan tó dára ṣíṣe ẹ̀sìn ọlọ́run ọba ká máa polongo ẹ̀ fáwọn ènìyàn ìtumọ̀ dáwà náà ni ìbátan advert à ń polówó à ń pòkìkí à ń kéde gbogbo ẹ̀ pátápátá náà níbẹ̀ lábẹ́ àdáwà àyà yìí àyà àdáwà ni gẹ́gẹ́ bí tí mo sọ fún wa ní ẹ̀kọ́ ti àná àbíjẹta ìgbé àyà náà nílò ìfarabalẹ̀ tó pọ̀ torí pé nǹkan bẹ ní abẹ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run àwọn sẹ́tàsí lára àyà náà lẹ́yìn òun náà ni kílẹ̀ àṣepọ̀ àyà yìí pẹ̀lú ṣeṣe ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí ọlọ́wọ́n bá ti sọ fún wa láti bí ayé wọn ó tiri tí wọ́n náà bá wọ Qur'an mọ̀sọ́lá ti Yusuf ní ó tiri pé àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń ta ni wọ́n dojú ẹ̀kọ́ dojú ẹ̀kọ́ ànábì wa Muhammad sallallahu alaihi oh láti bẹ̀ ni wọ́n ti ń dojú ọ̀rọ̀ kọ bí wọ́n ti wá ń dojú ọ̀rọ̀ ọkọ̀ bọ̀ náà àáyà tá a fẹ́ kélé tá a fẹ́ túmọ̀ lẹ́ni iná ó tún jẹ mọ́ bí wọ́n ti ń dojú ọ̀rọ̀ ọkọ̀ wọn bọ̀ náà bẹ́ẹ̀ wọ́n àgbà náà a tún wá wo bí yẹn ti wá jẹ mọ́ anábìwá Yakub àti bó ti jẹ ìtàn náà ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ fún ànábì lẹ́yìn ìgbà náà sallallahu alaihi wasallam yẹn náà lọ́fà tí wọ́n sọ pé ìtàn ànábì wa Yusufu náà ni ahsanul qasas ẹni tí máa mọ́ pàtàn kò sí bó ṣe fẹ́ pàtẹ́ ọ̀dà tó ń tọ́ ń gbénu sọ́ọ̀tì Yusufu yìí ó lè máa ẹ mọ ìtàn pípa tó bọ́lá ti fi kalẹ̀ ní ara rẹ̀ náà ni gbogbo àwọn àyà tá sọ àwọn òlè tí tàbá ń pa ọ́ owó táwọn anábẹ́ ọlọ́run tó bẹ́nu Quran Karim gbogbo ẹ̀ náà lọ́gà ṣùgbọ́n kì ṣe Hasan Hasan ló bọ́ wọ́n jẹ́ Hasan ṣùgbọ́n Hasan ìtọ́gbà jùlọ nínú àwọn bẹ́nu òun náà ní wá rí báwọn kò yẹ ká máa bẹ́nu bẹ̀gẹ́ bá máa ọ̀pọ̀lọpọ̀ ó yẹ ká jókòó ti dáadáa káwá wòye sí káwá wò pé ọ eh, ma mú mme, ń ma ọ̀bọ̀rọ̀ máa mú tiẹ̀ ń e bẹ̀. ọmọ ẹ̀dá bẹ ni pé kò sí àti àti ayé rẹ tó ní tó wá fẹ́ wò Yusuf tó ní bá tiẹ̀ eme. bẹ̀. ọfẹ́ ẹ̀dá bụ ọfẹ́ sọ̀rọ̀ àjọkàn rẹ ọfẹ́ wò pé kò ní àjọkàn rẹ ṣe rí ọfẹ́ wá díẹ̀ kó ló ti yẹ kọ́ ọmọ ìṣàjọkàn rẹ ọba mẹ ọfẹ́ sọ̀rọ̀ ọ ìbádà ní ṣẹ̀ríà ọfẹ́ wá díẹ̀ ọba mẹ gan bó ti sáyé rẹ̀ àtúntọ̀rẹ̀ sí mẹ́yàn ọ̀rọ̀ ayé gan bó ti sáyé bó ló ti lé pẹ̀lú àwọn èèyàn torí bó lè sáyé kọmọ́rẹ́ àwọn tí wọ́n máa bínú rẹ̀ bó lè sáyé kọmọ́rẹ́ àwọn tí wọ́n máa pẹ̀gàn rẹ̀ bó lè sáyé tí ọmọ rẹ̀ tí wọ́n máa lébù rẹ̀ káàkiri báwo ló ti ṣe mẹ́ ọwọ́ àwọn àwògbò làwọn tó wà nù ìtàn yìí ṣiṣẹ́ tí wọ́n fi gúnlẹ̀ àyẹ̀wò tí wọ́n náà bá ṣe bẹ́ẹ̀ má dáwọ̀ ọ̀bọ̀lọ̀ ṣe méjì lórí ẹ̀ ọ̀ràn yẹn ni wọ́n ló gúnlẹ̀ àyẹ̀wò torí pé wọ́n gúnlẹ̀ ayọ̀ ìwọ náà sì gúnlẹ̀ ayọ̀ tí wọ́n náà wá tẹ̀lé sòsúra yìí àbítà yìí ìtàn ńlá ni o wa wa tí wọ́n ti pàkíyèsí ànábì wa sallallahu alaihi wasallam wípé ọ̀pọ̀ èèyàn ló máa pe díẹ̀ ní ọ̀dà ọlọ́run ọ̀pọ̀ ọ lóhùn ẹgbẹ́ bó ṣe wà oh sọ pé wà الناس ولو حرصت بمؤمنين وما أكثر الناس ولو حرصت بمؤمنين nígbàtí ọlọ́run ọba pé ànábì sallallahu alaihi wasallam tó pè sákèsí pé múra tọ́ra mú tọ́ra mú ara tó mú tẹ́lẹ̀ kò tó nǹkan àwọn tó ń pè yìí wọ́n ní dọ́lóòtún kan tó bá wá múra sí dáadáa sí bójú tó rí dẹ̀ sí ẹ̀làtọ̀ fún àmì ẹ̀kọ́ tó lè kọjá pé ọ̀rọ̀ tí wọ́n sọ ń bíbà ẹ̀wọ̀n discourage ànábì sallallahu alaihi wasallam wọ́n encourage ẹni pé tún múra dáadáa sí ni wọ́n lọ́wọ́ àárọ̀ bó tu lẹ́kọ́ sáájò tó àmọ́ akitaru náà sì bí mu'minin ọ̀bọ̀n ogun wọn ò ní gbà láàyò mìíràn díẹ̀ ni ó gbà fún wọn fi yá wípé wọ́n ní kó tó múra sí ni bó tu awulẹ̀ Ah, ọlọ́run kò sákèèsí ń bẹ̀ mú subhanahu wa ta'ala wọ́n tó wá kò sákèèsí ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àyà wọn ò oh fọ̀ nígbà ìwọ òṣìṣẹ́ tí mo ránṣẹ́ èyí tí mo sọ fún ọ pé kò múra yìí múra náà ni ṣùgbọ́n o lọ́mọ wípé nínú àwọn ọ̀nà tó fi pa ojú àwọn èèyàn máa tí wọ́n fi ṣẹ̀sìn tó tún fi rí díẹ̀ mú sí oníkọ́ ọmọ gbàǹkà lọ́wọ́ wọn. máa kọ́ wọn lọ́fẹ̀ẹ́ ni tóbi wájú sí pé ayé àsọ pé wà máa tẹ́sí àlùhùn máa rẹ̀ yìí mi ní ájú lọ́pọ̀. wà máa tẹ́sí àlùhùn máa rẹ̀ ní ájú inú gbọ́dọ̀ bí wọ́n léèrè o bí wọ́n léèrè tẹ́lẹ̀ o sì gbọ́dọ̀ bí wọ́n léèrè tí ìparí iṣẹ́ náà tó fi wá bẹ̀mí ọlọ́run wa ma tasaluhum alayhi min ajr hmm. إن هو إلا ذكر للعالمين Àrẹ́bì wọn rìn lọ bẹ́ẹ̀ náà sọ́lọ̀ bá ما rẹ̀. Wọ́n gbá nǹkan. Wọ́n sì gbogbo ẹ̀mí rọrùn. Àwọn ẹni tó fún wọn tó bá ti wà. Allahu Akbar. Àwọn ọmọ kí ó tí ànábì bọ́, àwọn sàbí tí ànábì bọ́, wọn ò ní nọ́mbà. Wọ́n tó ṣe lé fún ẹlẹ́yìn máa tá sí jáǹpẹ̀ ní àhàlù sófù. Nígbè ẹ̀yìn tẹ́ẹ̀rí lé gbé. Tẹ́ẹ̀sì fẹ́ sẹ̀sìn ọlọ́run ààyè kan tún lẹ́yìn ẹ máa sùn bẹ́ẹ̀ tí ó sẹ́ẹ̀lì bá náà wọ́n tún sẹ́ẹ̀lì bá ẹnikẹ́ni tó bá ti gbé sàrá àwọn mọ́sálásí ẹ lọ gbé fáwọn àwọn ọmọ ní wọ́n ti ń kẹ́yìn náà lọ sí kọ̀rọ̀ ń ní alálẹ́ ní ìsìn báyìí bẹ́ẹ̀ ẹ lọ gbé fún wọn bẹ̀ ẹgbẹ́ fún wọn àwọn inú wọn náà wà ní àwọn oní akọni tàbí ti jáde ẹni eh, wọn ni Abu Hurairah ọdún yọba rẹ nínú àwọn tí wọn produce jáde ń bẹ̀rẹ̀ hmm. nínú wọn ni Anas bin Malik àwọn tí wọn produce jáde ń bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn sàlẹ̀ especially àwọn tí ọ̀la alájọ ilẹ̀ tí ò ní kankan tí ò sì nílé wọn anábì bó ti wá ń ṣe ìní àjọ máa bá sọlọ bá a sọ bó o sì gba nǹkan yẹn náà ni wọn bá lọ máa bá lọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn. tí bá ń lò lànà kan lọ fún nǹkan kan tó fẹ́ àtìfù tó bá rí pé mẹ́wàá ló ń fẹ́ àtìfù kọ̀wá àtìfù ju ẹyọ kan lọ ọdún alákọ̀ọ́kọ́ nínú mẹ́wàá ẹyọ kan lọ àtìfù the same technique nìjí nílò ó tó dọ́dún ẹlẹ́ẹ̀kejì ẹyọ kan náà àti ó tó dọ́dún ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ adébẹ́ ọdún márùn-ún báwọn ẹyọ kan ẹyọ kan náà ni ènìyàn fẹ́ ronú wípé ẹja tán ẹja change <laughs> technique tàbí ti dáwà ẹ jẹ́ ká yí kíní ìpadà díẹ̀ ẹja kan lọ́dà àwọn ará bí yóò wá máa wo àwọn ẹlẹ́gbẹ́ mi tàbí àwọn ẹlẹ́sìn mi ẹlẹ́gbẹ́ rẹ̀ bí ah, àwọn yẹn kàtí ń bọ̀. wà á máa tas'aluhum alayhi min ajr in huwa illa dhikrun lil alamin. إن هو إلا ذكر للعالمين ọmọ ènìyàn tí bá ń ṣiṣẹ́ lọ bá ní yọ́ máa wá wẹ̀yìn yọ́ máa wọ̀tún yọ́ máa wòsì wọ́n náà mọ̀ pé bísínẹ́sì tó ṣe mẹ́fà ló ti ṣe láyé rẹ̀ báyìí kí lọ́gbà tó fi ń kó tó fi ń sí káàkiri nítorí pé ó ṣe kan láàrin ọdún márùn tí ó gbé ọ sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ti ń gbé wọn ó tún kó ń bẹ ọgbọ́ bẹ lẹ́ẹ̀kejì wọ́n tún ní kórópè ló tún tà ní ìsìn maruwa leko ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ bíríkìlíà kò sí bíríkìlíà ẹni tó jẹ́ kápẹ́ńtà wọ́n ní maruwa láyé tí ń rowó báyìí o wọ́n náà bá lọ gba maruwa ó tún ṣe lé ní náà sáà ó tún ní ṣe owó ìpínlẹ̀ àná tó márùn tí ọba tún ní pàwọn ẹgbẹ́ rẹ ti ń ní tiwọn ìwọ sì tún wà lóko ẹrú náà sì dìde sí ọmọ afẹ́ ronú pé alágbàgbọ́ ah, náà yóò fẹ́ wọ́ọ̀kì ìjáwọ́ náà ọbẹ̀ mọ́wọ́ náà ọmọ ènìyàn bá ti dá wa nìyẹn nílé ètò ayé wa iṣẹ́ tẹ̀sìn ṣe bá wọn. kọ́mọ́ wa sí wá jẹ́ sí pé wọ́n dàbí ẹni pé ọlọ́run kìlọ̀ fáni nẹ́bì sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀. nígbà tá a sọ fún ọ wípé wà máa akitharun náà. wà máa akitharun náà wà láwọn arọ sábì mú kíni. nígbà tá a sọ fún ọ pé bó ṣe kúlẹ̀ kó pè wọ́n tó díẹ̀ ní ọ̀dọ̀ ọdún. nígbà rẹ̀ ọ díẹ̀ náà gbogbo wàhálà táwa ṣe láti ẹjọ́ yìí ẹ̀yọ̀ kan péré wa lóhùn ẹjá ṣèǹjì dáwà yìí abáwọn kanáà lù lọ́ọ̀kan yẹn ẹjá àárọ̀ fílù sí obìnrin láìkì ló dábàá lù láàrin ọ̀sẹ̀ kan yẹn sìn mọ́sálásí ó kùn bámúbámú ni ìdáwọn pé sọ́lé àlà Muhammad sọ́lé àlà sọ́lé àlà Muhammad sọ́lé àlà ọ̀rí ń bàbá ẹ tí wọ́n kọ̀ọ̀kan máa ṣe ni wọ́n kọ̀ máa yọjú ná àwọn obìnrin bí wọ́n ti ṣe nù wọ́n kọ̀ ayọ̀ lẹ́gbẹ̀ẹ́ dáàbò kí ní ẹ ṣe mẹ́rin ná mọ́yára tó ṣe mí náà wọ́n ní káwọ̀ yìí ṣe bẹ́ẹ̀ ọmọ rẹ̀ bó ṣe wá ní. Èsì bọ́ máa wú fẹ̀fẹ̀fẹ̀ ọlọ́run á sọ pé wà nínú ibi sọ́lọ́ lọ́wọ́ kúlì sọ fún àmà kúlì hādhihi sabīlī. Kúlì hādhihi sabīlī. Ad'ū ilā Allāh. Ad'ū ilā Allāh. 'Alā baṣīratin anā wa man ittaba'anī. 'Alā baṣīratin. ومن وسبحان الله وما أنا من المشركين وسبحان الله وما أنا من المشركين أيوة كده في قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين آمين بلان سبوا النبي صلى الله عليه وسلم ọ̀pìyàn tá ní ọmọ àpètí wọn ní dọ́ọ̀lùn ju díẹ̀díẹ̀ náà lọ ọ̀bọ̀lọ̀ wá torí ilé wọn ayé dáwà padà bí mo ti gbé fọ́njọ́ kọ́kọ́ gbá nínú náà lọ́mọ gbé lọ wọ́n á máa kéde fún wa pé máa sọ fún wa pé kú ni wà níbi máa sọ fún wa pé ààbí sàbílì. ààbí sàbílì. gbogbo nǹkan ló lè fi tàn wọ́n wọ́n lè fi wọ́n ti pè wọ́n fún wọn wá gba ọ̀lẹ̀ fún lówó ṣùgbọ́n mọ́níhàjú dáwà kò bọ́lọ̀ sẹ́yìn. ààbí sàbílì. ẹ gbogbo nǹkan mo lè fún yẹn jàmá mi ẹ̀yin kọ́wọ́ mú mi mo lè fún yín lówó mo lè fún yín nígbà ṣùgbọ́n pé kí wá mọ́ sí bọ́lọ̀ mi ti gbé wa bí mo ṣe bẹ̀rẹ̀ rẹ̀ kí n má ba lọ bẹ́ẹ̀ kí mi náà wá dàárú kí n dáadáa wà kì í ṣe bẹ́ẹ̀ sọ pé dáwọ̀ ní dàrú lọ́dọ̀ tèmi sẹ̀bílì ọdún ọ̀nà mi clear ẹ̀yìn ẹ̀ mọ́níhàjù mi clear náà láàrin sẹ̀bí ó tún ní àárí tí a bá ń sọ pé àárí sí nǹkan ọ̀làgbẹ́ni tí wọ́n ní máa bí ìgbà tó rí nípa àìsí ìdójú ọ̀nà dáwà torí pé ń tà lérí ni ṣùgbọ́n wọ́n ní wọ́n lo hazi yìí ń bẹ̀ yẹn láti fi júwe wípé ojú ọ̀nà dáwà mẹ́sẹ̀ kí ni ó clear kí ẹsẹ̀ ń dá máa lọ́bìtá máa lánàá wọ́lá rí bíbá lónìí àtúntò yọ̀ ń bò mí ààrùn súnà ní àbí ààrùn dídí à kò láàrí máa pọ́ǹtì ẹ̀fọn pé mẹ́rẹ́ ó bímọ wà rí bí mo ṣe wà ní èdè pé a máa rí ọ lánàá níbi kan á tún rí ọ lónìí dúdú lánàá funfun lónìí kọ́lọ̀ oríṣiríṣi ló ń yọ kì í ṣe bẹ́ẹ̀ o. ìwà ànábì sọ fún wa pé háàzìhì kò pamọ́ kò pamọ́ háàzìhì kò pamọ́ ọ̀hàn háàzìhì ìlànà mi ò kò sí tẹ̀mọ́lẹ̀ háàzìhì súnà tí mo gbé dání ó kílíà háàzìhì mi ò yọ sí háàzìhì gbogbo ayé lọ́mọ́. dáwà mi ni ó ẹwọ ojú ọ̀nà mi ní ànábì kéde ọlọ́gbọ́dọ̀ lọ́wọ́ torí gbígbóyà àwọn èèyàn ọ̀dọ́ ọlọ́run àmọ́ akitaro ní àṣọ ọlọ́run harọ́sítà bíi mọ́mí tá a wí nì náà lóòrùn wa máa bench ọ̀gbọ́dọ̀ bench ìwọ náà má fẹ́ gbẹrun sọ̀rọ̀ dáwà tó ń ṣe mọ́. káràmásìkì ẹ̀ káràmásìkì ni pé tí gbogbo ẹnu rẹ wí má fẹ́ gbẹrun wí. ẹ bá ní bò lọ wà á bò mo tún wà tún béèrè ẹ rí ni ẹ má láwọn òrí ni báyìí mo wà nígbà náà tẹ bàmá. bẹ́ẹ̀ náà ni ọmọ náà lọ́dọ̀ bàbá èyí lòun fa kí lòun fi pamọ́ sí ẹlẹ́nu bẹ́ẹ̀ lọ́ọ́ máa kí ó tó ti kí ó súnà pé èyí dọ̀bálẹ̀ máa ti wíwí tó ná ọba tún délé báyìí yóò tún dá àrùn lójú náà lọ́dọ̀ bàbá àti ìyá rẹ̀ yóò tún rọmọ náà sọ pé hàbí sẹ́bìlì. hàbí sẹ́bìlì. kílíà rẹ̀ kílíà fáwọn òbí sọ fún ọ wọ́n máa fún ọ ní nǹkan tí ó gùn sí lọ́dọ̀ àwọn aláàfáà àti ẹnu fáǹkan wọ́n ní ọgbà kó lò ó sì tún gbà dí ìsinmi náà ṣùgbọ́n òòlù mọ́ ọkàn ń gbà ní wọn lọ sọ́nà kí ló ń gbà sí sọ fún wa pé èèyàn yìí gbà. wọ́n ní dáhà nílò ká kéde ẹ̀ kí ní ìdíkà máa àìdí ẹ̀ àwọn tẹ́ ń ta ayé gan wọ́n kéde ẹ̀ àbábá bọ́ta ní ìsìn ọmọ oríṣi signpost káàkiri ẹlẹ́mìtàn gbé bàbá bàbá àjẹ̀bú àbí nǹkan kí náà alágun yóò tún máa pariwo kí kọ́ra àwọn máa ń kọjá nígbà tí wọ́n bò mọ́ sáà sí mọ́lẹ̀ tí ọmọ pariwo fẹ́ pa àjẹ̀bú ẹ̀ pa kínní kan kan kan wọ́n ń polówó ayé ọwọ́ wa lórí kankan tí ó gbé ọwọ́ àlìjẹ́nà ọwọ́ alikébì ẹ̀ tí ìsìn kankan tí ó tẹ̀yìn ẹ̀jáde fún un sọ fáwọn èèyàn pé hábì iṣẹ́ bí wà nẹ́bì sọ fáwọn èèyàn pé ojú ọ̀nà mi nìyí o. hábì iṣẹ́ mi. tẹ wá lójú ọ̀nà tí mo wà náà tí mo ń sọ fún yìí a mi ò dájẹ́ ẹlẹ́ni àmọ́ lójú ọ̀nà rẹ̀ tẹ̀síìrù ni ọmọ àwòrán mu mo ẹlẹ́mẹ́ máa dúdú ọ̀nà rẹ̀ jẹ́ ọmọ ní onìkan lọ́mọ ọ̀fẹ́ kẹ́nì kejì ọmọ ànábì wá sí bẹ́ẹ̀ ọ̀nà mi tí mo lọ́dá tọ́dán kúrú express náà ṣẹ̀bí ilé ń bẹ̀ wọ́n express olùdíjágára òfurufú ọ̀nà súnà nàbì sọ́lọ́ bá ọmọ lọ ní tínínní tínínní òní kó kò sí kálọ̀ kò sí bọ́m̀ kò sí nǹkan kan kò sí rósì tuntun náà tí wọ́n dá ọdún pé ìdí ni ẹja gbé ní sẹbílì àṣẹbílù òun náà ni ẹnì nǹkan tí ọba gbé ọdẹ bí tọ́nà lọ tí ò ní sí wàhálà ńbẹ náà ń pè àṣẹbílù sáwà ní sẹbílù nílùú tí a ń gbé o àti ìdí sẹbílù ọlọ́run fà ń sẹbílù fẹ́ẹ́ fọwọ́ pọ̀ sójú ọ̀nà báyìí tó bá tẹ tọ́tù àbíkílẹ̀ ń pè ní tí máa ń dé mọ́tò sáré wọn kò ní gbẹ́sẹ̀ kú mẹ́sẹ̀ ìdíbi tọ́nà ó sì lè máa rìnrìn àjò four hundred kilometres four hundred kilometres láì ní tẹ bíréèkì tọ́ba rí o tẹ́tẹ̀ bá rọ níbi tọ́tù lọ́ọ́ sinmi díẹ̀ gbé àti wà fún ìjẹun ṣùgbọ́n pé ọtẹ gálàbù ọtẹ bírèkì lẹ́ẹ̀mẹ́wàá tún pààrọ̀ jíà ẹ̀yìn manual tún pààrọ̀ jíà lẹ́ẹ̀mẹ́wàá ṣẹ̀bí ìlú kele wọn ṣẹ̀bí ìlú lè lọ ọba ti bọ́ bẹ̀rẹ̀ ọmọ lọ straight ọmọ lọ ni anábì wá kéde ọlọ́ni fún anábì sọ fún wa pé ìlànà rẹ̀ yìí ẹnikẹ́ni tó bá ti bọ́ síbẹ̀ àlìjẹ́ náà rẹ̀ sọ́kú ló kọ́ rẹ̀ òsì gálàbù lójú ọ̀nà ìtumọ̀ sẹ̀bílì nìyẹn kò láàárín wà náà sọ pé ojú ọ̀nà mi ò clear kò sí gálọ̀pù ń bẹ̀ ń mú ni débi tá a bá ń lọ ní ṣùgbọ́n mi nìkan kí mò ń dá jẹ mo fẹ́ kẹ́lòmíì náà wà ń bẹ̀ mi ò sì ní sùn mi ò ní wo màá máa pe ayé màá máa pe èèyàn màá máa pe àjànú màá máa pe tòsí màá máa pe ẹni tó jẹ́ ní adé ọ̀hún kí lálọ́. adé ọ̀hún wọ́n wá ní adéwọ̀n ilà láì tafsirun aw tafsirun li qawlihi sabili wọ́n ní gbólóhùn tọ́tọ́ bí adéwọ̀n ilà láà wọ́n ní a fi ń tú palẹ̀ tí wọ́n tú palẹ̀ yẹn sabili ẹ bá lójú ọ̀nà ń kílíà ọ̀nà mi lọ báyìí ok ọ̀nà bọ́lágbà dé bẹ́ẹ̀ gbani bó láti máa wọ́n ní adéwọ̀n ilà láà. adéwọ̀n ilà mo tún pè yẹn náà wá bẹ́ẹ̀ o ṣùgbọ́n ojú ọ̀nà tí mo ń pè yín sí ilà tawhid ilà Allahi bẹ́ẹ̀ ilà kíni ilà tawhid ìyá máa pè yẹn lọ sínú ọlọ́run bí kò ṣeé ṣe ọ̀fẹ́ kò wá púpọ̀ wá mọ ọlọ́run lọ́kàn nìyẹn adẹ́rùn. adẹ́rùn ilà Allah. ìyá ló fi jẹ́ sí pé àkọ́kọ́ ní tánà kọ́kọ́ máa ń أدعو إلى الله bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn sàbí náà ní fẹ́ pèpè ìdùnnú wọn kọ̀ọ̀kan fi bẹ̀rẹ̀ wa ni ila Allah. ad'u ila Allah. mò ń pè yín mò ń pè yín o síbi pé wá ṣe tawhid kẹ́ wá ṣe ọlọ́run ọba nìkan ṣoṣo kẹ́ ẹ sẹ̀bílì ojú ọ̀nà adẹ́kùn ìlàbà ayé ojú ọ̀nà mi ìtumọ̀ rẹ̀ náà ni pé tàwíìdì làkọ́kọ́ lójú ọ̀nà kan náà àwọn onímọ̀ sọ pé àtàwíìdù àwọ̀lẹ̀ àtàwíìdù àwọ̀lẹ̀ òun náà sì ní lóòótọ́ òun náà rí o mú ìpínyàn pé wàá máa kírun láì dẹ́kun sí tàwíìdì wọ́n bá kírun kò lè nírun tí ọba sí tàwíìdì ẹ eh, wọ́n ní anabi wa sọ pé ọlọ́mpa anabi láti ẹbí máa sọ pé adé wọn ilá lọ ìmọ̀ ń pèpè síbi tawhid ṣùgbọ́n pèpè mi yẹn tí mò ń pè yín síbi tawhid kì í ṣe pé mò ń pè lórí àìmọ̀ kan kí ní ni mo ti kọ́kọ́ ní kí n tó máa pèpè ẹni tí ó sì pèpè yóò mọ ní tó fẹ́ pè yóò sì mọ ní tó fẹ́ pè yóò sì mọ ní tó fẹ́ pè sí bó ní ó sì mọ ní tó nǹkan wà lẹ́bùtò nǹkan wà fún ẹ Ọma ọmọ àwọn tó fẹ́ pè nítorí sì pè wọ́n àwọn ọmọ nítorí ọ̀dẹ̀ pè wọ́n sí náà ọ̀bọ̀lọ̀ mọ̀ gbogbo àwọn irinṣẹ́ tó fi wá pè wọ́n náà yóò yí ọ dáadáa alábìwá ni alábàṣì a ọmọ ní alábàṣì ìrọ̀tì ọmọ ní wọ́n ní níbẹ̀ yẹn ká sọ pé kúláhárì sàbìlì ad'u ila Allah. kúláhárì sàbìlì ad'u ila Allah. lẹ́yìn wá gbọ́dọ̀ wà wọ́n sọ pé ala basiratin ana wa man ittaba'ani. ala basiratin ana wa man ittaba'ani. wọ́n láti sọ pé kúláhárì sàbìlì. قل هذه سبيلي أو عزيز وصفي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني àti talákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì ó lálàyé yóò sì máa ṣiṣẹ́ lára gbólóhùn wámọ̀ ní tàbáàrin gbogbo dídó tá a dó méjèèjì yẹn ó nípa lára bó ṣe túmọ̀ mọ́mọ́ ní tàbá túmọ̀ abájẹ́bẹ̀ yóò túmọ̀ yé wa sí. anábì wọn ń pè wá wọn ń pè wá anábì máa pè wọn síbi tàwọn hí ṣùgbọ́n o pípìtọ́ máa pè wọn náà sọ fún wọn yí pé ìpè tí mò ń pè yín sí kì í sí pé àìmọ̀ kan alábàásùn yìí rọ̀ mo rí na níta mo tún wá rí na nínú àbàṣírà yàtọ̀ sí básán bá sọ̀rọ̀ lè tán gbé kí dára rẹ̀ jù bàṣírà kìnnú tó mẹ́rin ó ní àwọn ẹlẹ́kọ̀ọ́ máa ń sábà pé ní hikma orin tí ń lọ ń tà àwọn ìbá náà máa sọ pé ó lójú inú alábàṣírà alábàṣírà mo lójú ìta mo tún lójú inú alábàṣírà ojú inú ìmọ̀ ní ń pè bọ́nà lẹ́yìn tó rí lẹ́yìn ní ìsìn tó yẹ sí pé ọjọ́ ẹ̀ tóbi ọkọ̀ ẹ̀ kílẹ̀ àdáadáa ṣùgbọ́n kò sí màlára rẹ̀ tí bá ń lọ títí ń bẹ̀ yẹn kì í ṣe tó rí náà kò lójú ta ni kò lójú kíni kò lójú inú kò lójú inú bàṣírọ̀ alábìn sọ yìí pé tí mo fi ń pèpè làálà bàṣírọ̀. àlà bàṣírọ̀. wọ́n ní àlà tí mẹ́mẹ́ fi yóò gbé àlà yẹn gbé àlà tòfin ìdùnnà òlù wọ́n ní sọ fún wa yìí pé tàmà kẹ́ńtù mí Eh, ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ mi kì í sí mọ̀sọ̀ ẹ̀ṣẹ̀ tó bá sọ pé ana ala ilmin tó bá sọ fún yàn pé ana ala ilmin ó yàtọ̀ sọ pé ana bi ilmin àwọn ana alim ana ala ilmin ẹ̀ ń tó ń sọ nípa rẹ̀ yẹn mọ̀ kà láti bẹ̀rẹ̀ rẹ̀ dígínì jọba ó yẹ mi jù bó ti ń wọ́n á ní gbólóhùn tí wọ́n sọ pé alábàásírọ̀. alábàásírọ̀. lérí ìmọ̀ tó dájú sáká yẹ̀kín wọ́n ní yẹ̀kín ni yẹ̀kín hèzé máa gbé àǹdá ọ̀ tí ẹ̀ bá yẹ bẹ̀rẹ̀ kí wò sí ti dáyà bá tún kí lọ déédéé òkú sí ti dáyà ọlẹ̀ máa jẹ́ ìṣẹ́nà dáyà lọ́wọ́ assistance dáyà ẹ̀bí wọn pe associate pro fún bẹ́ẹ̀ àbí. ṣùgbọ́n tí màbá débẹ̀ dáadáa tọ́wọ́ òkè tọ́lọ́ kó ní dáadáa tí wọn náà dábẹ́ ni kó o ti gùn mọ̀ lórí báyìí tó ti gùn díẹ̀ mẹ́lẹ̀ sí. alábàṣì rọ̀ ìtumọ̀ sọ́nà ní pé aláàbà sí rọ ìmọ̀ tó dájú sáká ni mo fi ń ṣe dá ọ̀nàbì ní sọ́bà sọ́lá wà. kì wá sí mi nìkan àná wọ́n tún àná èmi ni ó wọ́n ní àná yẹn ti kan pa mọ́rọ̀ ẹ̀rín rẹ̀ gbé sọ pé adéhùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ adéhùn wọn ilẹ̀ aláhà aláàbà sí rọ ó ti kíyà kú náà nílùú yàrá ó àná mo kí o mọ̀ mọ́ o. ibi ìsọ̀ntọ́nà wà ní kí n sọ mi ò péyàn sí ìfẹ́ mi ò péyàn sí ìdílé mi àbí ìlú mi ah, ah. ìtọ́lọ́ bá ní ṣe pẹ̀lú mà náà ni wọ́n pa àwọn yẹn sí ala basira. ala basira. ọwọ́ ni ana wa mani tabani. ana wa mani tabani. èmi tẹ́ ń wò yìí ìmọ̀ ni mo fi ń ṣe dáwà mi wa mani tabani. wa mani tabani. ẹni tí ó bá wá jogún dáwà náà yóò ní mọ̀. wàmàní tàbàání. wàmàní tàbàání. aláìmọ̀kan tí ọmọ kankan tó gbégbá dáwà ẹ sọ fún mi pé kò sí nínú wàmàní tàbàání. wàmàní tàbàání. ẹ̀yà báyìí ṣe ìtìbá yóò jà á síngbà náà wàmàní àsọ nínú ó ti ṣe ànábì nù sallallahu na eh, wọ́n máa ní tàbá ní. Ah, wọ́n máa ni ana wa ashabi. ana wa máa ní tàbá ní. Ibn ta'ala nígbà tí abẹ́ máa tún wọn ní tàbá gbé ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud àti Abdullahi bin Abbas wá ah, bí ṣe ròyìn àárín yẹn ó lágbára díẹ̀ nígbà bá débẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rì bí wọ́n ṣe ròyìn wọ́n máa ní tàbá ni ó sì máa dáyà lọ́rùn bí. Ah! wọ́n máa ní tàbá ni. ọlọ́run sọ fún ànábì pé máa wí fáyífáyí pé dáwà rẹ o lórí mímọ̀ tó dájú ni kì í sí máa ṣúẹ́ṣúẹ́. àwọn kan ní ìsìn wọn ní tọ́ba ti kí ó pọ̀ gbẹ́rẹ̀ rẹ ṣóòṣì lù ọ́ tó àwọn ni bàbá ti ma kí ó tó lè ṣóòsì lọ tó sẹ́rí pàwọn ilé ohun nǹkan ti ṣe wọ́n púpọ̀ nígbà tí tẹ́sù làwọn ànábì ọlọ́run tí wọ́n sì ní mọ́ kéwù gidi kéde kéwù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kéwù kìtàbù súnà káwá tó bẹ́ẹ̀ lẹ́dí sóòtì lèèyàn tó kẹ́kẹ́ sọ pé eléyìí orí rẹ̀ pé nígbà tí wọ́n sọ pé bí wọ́n bá ti kàwé tó bẹ́ẹ̀ lórí rẹ̀ ó sì dàrú tó ẹni pé pòfẹ́sọ̀ lórí ẹ̀dá rùjú nìyẹn àbí àwọn dọ́kítọ̀sì yẹn náà orí tìyẹn náà tún dàrú tẹ̀lé wọn àwọn tó ní masters lọ́wọ́ orí tìyẹn náà tún dàrú tẹ̀lé wọn ẹni tó wá ka primary six òun ni ọ̀dà bẹ̀rẹ̀ pé ó wà òkè ẹ̀jẹ̀ á sì lè bá wùrẹ́sì jẹ́ nìyẹn kí wọ́n pé bá ti kí tó lórí rẹ̀ ó sì dàrú tó yóò sì ya èsù tó kì í ṣe bẹ́ẹ̀ ní ọlọ́run ní kí ànábì ọ̀sọ̀ pé wọ́n máa ní tàbáàní. wọ́n máa ní tàbáàní. alábàásí ala ní àná. alábàásí rọ́tì ní àná wọ́n máa ní tàbáàní. wọ́n ló fi yọ tó bá fẹ́ wà ní wọ́n máa ní tàbáàní ọ̀wà tó bá fẹ́ ṣe dáwà wọ́n máa ní tàbáàní àwọn ọwọ́ bẹ̀jì ní àwọn tàbí. àwọn gàfárì àwọn làbíbù àwọn àwọn oríṣiríṣi àwọn orúkọ tẹ́ bá fún làtífì ràyíní sórí gbogbo àwọn ilé wọn fún òbá ni wọ́n mọ̀ ní tàbá níbẹ̀ yọ special ni ohun tẹ́ ń sọ ń bẹ̀ yọ àwọn èèyàn tẹ́ tọ́lọ́ ń sẹ̀sà tí wọ́n wá gbéṣẹ́ tí ọlọ́run fi ní àyẹ̀mí kan gbé dání lẹ́yìn ni àwọn nẹ́mì ní pé wọ́n mọ̀ ní tàbá ni. wọ́n mọ̀ ní tàbá ni. ẹgbẹ́ àyà yìí àyà ńlá ni ọlọ́run bá ṣe fún ọtọ́ báyìí gbogbo wá nímọ̀ tó wá gbígba dáwà tó ń ṣe ṣe dá recommendation yẹn fún láàrin pé wà máa ní tàbá àní wà máa ní tàbá àní tí àlábà sí ọ̀rọ̀ bá ti wà fún ẹ kó tó ti pé ó ṣe dáwà ìwọ náà ti wọnú wà máa ní tàbá àní wà máa ní tàbá àní ọlọ́run wá ní wà nẹ́bì tó ń sọ wípé wọ̀sọ̀bẹ̀ hálẹ́ lọ́wọ́ وسبحان الله وما أنا من المشركين نعم parí ayà yìí ìbẹ̀rẹ̀ rẹ̀ náà ni wọ́n náà tó bá fẹ́ sọ̀rọ̀ tawhid ní ìsìn ó rí pé tó ti gbé náà ni la ilaha illallah ó rí pé náfúyò mẹ́mẹ́ lẹ́yìn náfúyò tó lọ́tẹ̀lẹ̀ ìtìbátù náfúyò àti ìtìbátù láàrin lánàá dáwọ̀ ò pé tó bá ń ṣe ìlànà láwọn èèyàn fáwọn yẹn yẹn ni pé ọ̀sàlàyé dénjà ọkàn sọ súwìtì súwìtì tí bẹ́nu sẹ̀rí àlàsà ọ̀sọ ewu ṣírkì ọ̀sọ ewu bídà ọ̀sọ ewu ẹ̀ṣẹ̀ fáwọn èèyàn dáwà rẹ̀ òjò bẹ́ẹ̀ náà dáwà rẹ̀ òtún tó náà tẹ́wẹ́ pé láìláhà nìkan lọ́rán kọsẹbọ kòsóògùn àwọn kan jẹ kọsẹbọ kòsóògùn kọsẹbọ kòsóògùn kọsẹbọ kòsóògùn ní ara nu mọ jùlọ wọ́n wá ní ìgbìlẹ̀ ti sáà di ìlàlá ibi a ah, ẹwà ìsìláàmù rè kíní kan bí ó bá sọ láàrin ọgbọ̀n àtẹ́jú báyìí kò sọ pé kò sí oògùn yóò tó bá kalẹ̀ yóò pé kò sọ pé kò sí oògùn ẹni pé dáwà rẹ ọgbọ́dọ̀ ní nẹ́fúyù nú ó sì gbọ́dọ̀ ní ìsìbáàtù nígbà tó wá jẹ́ sí pé ìsìbáàtù ni wọ́n kọ́kọ́ wí láàrin tí ọlọ́run pa nínú ẹ̀bí láti ẹbí kọ́ sọ pé á dé ọ̀hún إلى الله أدعو إلى الله إثبات نيو إلى الله كما أمني تبا صفي لا إله إلا الله إلا الله تتلي لا إله كوني أدعو إلى الله أدعو إلى الله ọ̀rọ̀ yẹn ti ní abọ́dọ̀ lè láàyè láàárín ẹ̀yìn nìkan ìsọ pé ìlàlá ìlàlá ìlàlá àwọn Sufi kan máa ń fi yẹn o máa ti ẹ̀mí lò wọ́n dé lẹ́bù kan wọ́n ní ẹ̀rù ń bà wọ́n wọ́n ní díkìrì khasul khawas wọ́n ní díkìrì àwọn tí wọ́n ti gòkè àgbà tán náà wòlé ọlọ́run ó ní fọ́n máa sọ pé ìlàlá wọ́n ní àwọn tó ti wá gòkè tán pátápátá àwọn wá ti ẹ̀gẹ́ ìlà kù mẹ́ àwọn sọ pé Allah Allah àwọn kan wá wà wá ní ah, aláwọ̀ tó ti gùn jù àwọn wá gun gírọ́ kẹjẹ ewé ń gun igire kọjá ewé àwọn á ní hu hu hu làwọn ọ̀sìn tà wọ́n lẹ́nu bá sọ pé la ilaha illallah wọ́n mọ̀ wọ̀ pé darwish àwọn arókù islam làwọn ilé mu ẹ máa wá sọ pé illallah lásán àwọn ilé ìtì ti ń bọ̀ àdídí ẹ̀ tọ́ba yẹ́ sọ Allah Allah Allah Allah. Ah, ah, mo wá yọ ah, dàbí ẹ̀rọ lẹ́nu ala ala ala sábà máa ń di lísà ìkan náà àwọn ọ̀rẹ́ wa láti ìlú ńlá kan nìyẹn ọba sẹ́ndì àwọn sófin jẹ́ ń ṣe síkìrì ọba sẹ́ndì ọwọ́ agbé ẹ̀rọ lẹ́nu sẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ lọ́gì tí máa ń ti jájájájájá àwọn dúdú náà tìlà máa ti ṣe síkìrì yẹn bóyá Senegal ló fi lọ yàrá mọ́ aláwọ̀ alá wọn fọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ìpè ẹ̀rọ lọ́bí náà máa bẹ̀rẹ̀ kiri jìgì jìgì jìgì jìgì nígbà ọ̀yá gbọ́nà gbọ́nà hàlà hàlà hàlà hàlà hàlà hàlà hàlà hàlà aláwọ̀ sànú wa máa dúpẹ́ fọlọ́run tọ́lọ́ ń yọ ọ́kú ní wàhálà sọ ibi àtìlọ náà ni pé ìlàlá ìtí alọ́run pa ànábìbì kó pè ń wọn adé wọn ìlàlá wọn ní ìlàlá ẹ̀ ti déédéé ìlàlá ti ń bẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ́ ìláyìlá mo wá ní láyìlá àwá wà ń bí ayá wọ́n níbẹ̀ náà ni wa subhanallahi wa ma ana minal mushriki wa subhanallahi wa ma ana minal mushriki ibi ọwọ́ àjọ ẹ̀rí pé wọ́n ti taqdim wa ta'khir in tó yẹ kọ́kọ́kọ́ wà wájú wọ́n gbé sẹ́yìn wọ́n wá gbé tó yẹ kó wà lẹ́yìn síwájú kì í sàkọ́kọ́ rẹ̀ ọwọ́ àwọn sọ́tọ̀ bá pàtàkì wọ́n yẹ fúrú bí tọ̀wú ọ̀yà. wọ́n máa ń yẹ fúrú bí tọ̀wú síwájú kí n láàyè bàbá mi sáńsà tàbí lóru wá sí olùkọ́ lẹ́rù bí sọ̀mọ́ lára wàlláhu sami'un 'alim. ó ní wáyú mìíràn bí la. wáyú mìíràn ìlàláwò nìyẹn eléwọ̀n ti dédé láìláà ìlàláwò tààdì àwọn arin bí ìtọ́jẹ́ sí pé wọ́n á yí wọ́n yí ń bí ọ̀rọ̀ ń bí wáyé pé ìlàláwò tààjú kí ló wá tẹ̀lé láìláà wá tẹ̀lé lẹ́yìn wọ́n ní gbódùn ìlàláwò nínú àyà yìí òun náà ni wàsùbẹ̀hánàláhì wà máa olùmọ̀sọ́bẹ́hánàláì mímọ́ ọlọ́run wa nábì máa sọ pé ara dáwà mi ni wípé ẹnìkan ọgbọ́dọ̀ fi dọ̀tí kan ọlọ́run lára mímọ́ tónítóní ọgbọ́dọ̀ má fi tónítóní sí. tọ́ bá ní sàbáṣùlọ́hà ọ̀fọ́lọ́run mọ́nu ṣùgbọ́n tọ́ bá ní subhanallah mo ní mímọ́ tónítóní fọ́lọ́run torí masdaru ni subhana masdaru ni yẹn wọn lọ́dà bẹ́ẹ̀ nípa pé usabihullaha subhana wọn níbẹ̀ lọ́dọ̀ pé subhanallah. wa subhanallah. ìwà anábì sọ fún wa yìí pé dáwà rẹ tún dúró lórí ìwà ọmọ àṣàfọmọ ọlọ́run kúrò níbi gbogbo orogún àtẹbọ kò sẹ́bọ fọlọ́run. wa subhanallah. kọ́ jẹ́wọ́ fún wa yìí pé dáwà rẹ bó ti lọ nìyẹn ó dúró lórí la ilaha illallah. wàá ọlọ́run wà má ànàmínà وأنا من المشركين بقنا declaration bẹ́ẹ̀ èyí a máa sọ pé wọn ọ̀sẹ̀ bọ̀ ṣùgbọ́n yóò sì máa bá wọn ẹlẹ́bọ̀ sí bá a sí láàrin àwọn àfáà náà sí pé wọn ò sí bídíà ṣùgbọ́n àwọn àtúnú bídíà jọ ti kíni wọ́n jọ wọlé wọ̀dé ni wà nẹ́bí sọ pé dáwà tèmi clear tí n tí n bá wàmà wàmà àdàmínà mùsùlùmí. èèyàn wa máa sọ pé ní ìsìn òun emutí ṣùgbọ́n òun sì ń ṣe wá àṣìpẹ́ ọtí ọ̀dà ṣùgbọ́n gbogbo ọ̀rẹ́ rẹ̀ kí ló kọ́ wọn ọlọ́tí. ṣe mọ̀ pé àmọ́ dáwọ̀ ṣe pé màá ń tàn wá níjà rẹ̀ bọ́yá ń yọ ọmú lé ní àbí kì í sasẹ́wó lóbìnrin ní ìsìn ṣùgbọ́n gbogbo ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tòkè ẹ̀ kílọ̀bù tí wọ́n jọ ń ṣe aṣẹ́wó gbogbo àwọn jẹ́wàá àwọn ẹni aṣẹ́wó lọ bá èmi ò ń bá wọn ni a máa suspect rọ́ọ̀lọ́ ń pa ọ̀ǹdọ́gbọ́n sí eh, ọ̀ǹyọ́wó sẹ́ǹtì ẹni àwọn yẹn ń sẹ́ ń gbangba ń di wọn. ọlọ́run wa nẹ́bi kéde dáhùn. ana minal mushrikin. wa anábì wá kéde ọ̀rọ̀ yìí fáwọn jama rẹ̀ àwọn kóòmù ẹ̀ ó sì tún si dára rẹ̀ lọ́nà ìyẹn ló fi sí pé gbogbo wa ibi kíbi tá a bá rí ká wà àbọ̀lọ̀ mọ́mà kéde ń àwà ń èyí fún àdójú ẹ̀ ẹlòmí sí àìsí fún ti ọdún méjìlá àìsàn ń dìkílẹ̀ ní bí ọdún yìí pé bí ṣe àìsàn sí láti gbà yìí kí ni ju tó bá jẹ́ sí pé ọba mọ̀ pé kíní yẹ ọ̀dọ́ olójú pé kíní òdodo kọ́ ní ilé ìrọ́ lélẹ̀ kí lọ́wọ́ ń háìdì sí ọ̀wá mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ bò ajẹ́ kò sí gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́ ọba ń ṣe ní onídìí kọ́ kò sí mọ́ ajẹ́ kò sí àwọn mùnàfíkì ní ọ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló fi jẹ́ sí pé ibi ọba wà mo sọ fún wa pé ọmọ tí ò sọ fún bàbá ẹ̀ bí mo ṣe wà yìí ọ sí ń tọ́jà tó sọ fún màmá ẹ̀ bó ṣe wà ní ẹ̀sìn pé ó ti yé mi o ọ wà sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni tó má sàn á sì gbọ́ pé ṣùgbọ́n wá ti mọ̀ sọ ní kálọ́ máa ṣe dìkìlárí sàfà wọn wá ń báyìí ni o ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé ó wọ àkókò tó bá mu sínú rẹ̀ ń dùn lọ́wọ́ má lọ bá ń gbà tí ó ta ọ tàbí wọ́n há ìdí owó oṣù kò tètè owó oṣù gbà wọ́n sọ ń gbà náà bàtà bá rí pé bàbá wọ́n sàn lọ tára wọn ọ̀bá ilẹ̀ nínú owó ń bẹ lápò náà nígbà tí ń lọ sáà ń bọ̀ pé bí ṣe ń pe kàmáwòrò ni ó pe saheed ni ó máa pe kínní ni ó máa pè wọ́n pò mọ́ra pé wá onílé kan ìgbà náà mo ti ẹ̀fẹ́ ní dájú. Hmm. ẹ máa ń máa rí báyìí náà ọ̀rọ̀ bí mo fẹ́ báyìí sọ lágbàá ó tóbi gan. mo sì fẹ́ káyọ̀ jókòó ni ìgbà wo ni ọ̀rọ̀ yẹn lọ́rùn sà mo fún ọ láyè. mo wá jókòó wá kọ́kọ́ ṣàdúrà fún un. sọsọ èrègùn tí a ní lórí rẹ fún ọ èrègùn tí a ní lórí rẹ ni pé èmi tí mò ń wó dẹ́ ń wó yìí tẹ́ẹ̀ bá bí mi kò sí ti ń jẹ́ mi. ọkùnrin mo bá wáyé táwa lè mi táwa lè mi níwájú yìí ọwọ́ a máa kí wọ́n lọ́wọ́ kò sí tí mo béèrè ń dáadáa ẹ̀ fún mi. kódà fẹ́ bá àwọn kan àti ìfún ọ tún bá ọgbọ́n kìlé bá mi gbogbo nǹkan tó dáa ní bá bẹ̀rẹ̀ tá a máa dá mi lóhùn. èmi náà wà máa ń ṣàdúrà fún yín gbogbo gbà bí a bàbá ọlọ́njẹ lè sán lẹ́sàn rí ọlọ́njẹ ń wúlò fún yín ọlọ́njẹ kẹ́ jẹun mi yín o wọ́n lọ́mọ kí àwọn yóò fi fíìlì pé kì í sọmọ pọ̀ lọ́sùn. ọmọ rẹ̀ tíbi tí máa ń dín ọ̀pọ̀lọpọ̀ náà pé bọ́mọ bá ti tẹ̀síta ní ìsìn kò ní mú wálé mọ́ ẹlẹ́mi ọ̀hún tó fi mí sáré fún ni ẹ̀ torí gbogbo àwọn ẹ̀ tí wọ́n jẹ́ sákọ̀wé nkankan yẹn tí wọ́n tọ́mọ lọ léèwé nkankan yẹn wọ́n ti ní ìròyìn tí ọ̀dá nípa ẹ̀ ibẹ̀ kò ní ṣiṣẹ́ ìsí tó bá ti fẹ́ràn gbọ̀nságbọ̀n báyìí ẹ̀ wọ́n yìí ṣiṣẹ́ ọ̀lẹ́ ní àwọn àwọn nínú pé ṣiṣẹ́ abẹ́ mẹ́ntálítì wọn ni obìnrin tó bá ti lè bojú báyìí sàrá ìlú pàkáyà ayé rẹ̀ lórí wọn nìyẹn mo wá jẹ́ kí wọ́n mọ̀ pé kìí sí bẹ́ẹ̀ kìí sí bẹ́ẹ̀ o ẹ̀yin náà tẹ́ bá ń sí bẹ́ẹ̀ náà tẹ́ fi ń gbà sọlẹ́ ẹ má sọlẹ́ mọ́ alákòóbá ni yóò ọmọ pọ̀hún súnà lẹ́yìn náà bá wọn ẹ̀yin ẹlẹ́hà tẹ́ǹfẹ́ lẹ́hà dọ̀tí Islam tẹ́ǹdọ̀tí súnà ẹ̀yin náà tún ra yín sí o ẹ̀yin ní sókòtò oní kókósẹ̀ àti ojúgun àti ní sùsáà tó jẹ́ sí pé ìwọ́wọ́ iná ọ̀dà lóòótọ́ ọ̀nbẹ àwọn náà mọ̀ bẹ̀ ṣùgbọ́n ẹ̀yin díẹ̀ tẹ́ wa náà tún ra yín sí. mọ wò bí máa gbọ́ mi bó ṣe ń gbọ́ mi yìí tọmọ rẹ bá wá ní ojú ọ̀nà tí mo bá ń ṣàlàyé fún ọ tó bá ṣàlàyé kankan fún ọ nípa ẹ̀sìn wọ́n wá fi léèrè pé mo ti gbọ́ ọmọ mi èmi náà wò ní kí mi náà ṣe wá fún mi láwọn ẹ̀rí wípé kínní ìṣe sí pé wáyà ọlọ́gbà wèrè mọ́ ẹ̀sìn ọ̀tàn ṣùgbọ́n bàbá mi yọ yàrá ni pé àgbà mi ó bíbà tọmọ ẹ̀dá náà ẹ̀dá kan ẹgbà mi ẹlẹ́mi tó ń lọ sílé alálàáfà àgbẹ̀ tó ń bá mi sàṣì ẹ bá ń sàṣì ọmọ tí ń sẹ̀sìn ọlọ́run tí ẹ ti bàjẹ́ ìwò òbí báwọn o ọmọ rẹ sẹ̀sìn ọlọ́run tó máa sàṣì pé kọ́ máa sẹ̀sìn ọlọ́run sòtòrí ìdí eléyìí tọmọ rẹ bá wá ní ojú ọ̀nà tí mo gbà sọ fún ọ ìwọ́n náà handle ẹ̀ pẹ̀lú làákà ìtọ́jà eh, torí tọba lé tọba lé máa pọ̀ yóò kúkú sẹ̀sìn lọ́fẹ́ sí kò sì ní rí ìmọ̀ràn ìwọ bàbá torí ìmọ̀ràn bàbá àti ìyá ọmọ ọ̀gbọ́dọ̀ mọ́ máa rí ó là sí bàbá rẹ̀ tó lóòsà pẹ̀lú òsà bàbá rẹ̀ àrí kò sí Islam ó wá sí Islam ó ní àwọn nǹkan kan tó ní dára rẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ́ ìjà pẹ̀lú òbú wà ń bẹ̀ eh, ìjẹ́ bàbá eh, onílù ẹ̀ ẹ̀yin òbí tọ́mọ yín bá wá fẹ́ sẹ̀sìn báyìí ẹ má jẹ́ kọ́mọ yín tó lù sí òbú wa ìjẹ́ bàbá tẹ ẹjẹ́ bàbá fún bí ẹ bá torí ọlọ́run sí ẹ torí pé ẹ fẹ́ lù sí ẹ ẹ torí ilé ìgbà fún pé mo ti gbọ́ ẹ ìdàkùsá máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ òbí mi tó ti wá ìfọ́mọ rẹ̀ sá máa tẹ̀ díẹ̀ díẹ̀ ni máa tẹ̀ díẹ̀ díẹ̀ ni máa tẹ̀ díẹ̀ díẹ̀ ni tóbi bá wá rí nǹkan báyìí ni ọjà pọ̀ kúnà wa lọ bẹ́ẹ̀ ọmọ mi ó sì bá ẹ̀ sọ̀rọ̀ wọ́lọ́n mọ́jọ́ sì ṣe ń bẹ̀ wọ́n. <laughs> lórí yẹn a máa ṣe súnà gbàmí náà tí ó tún jábọ́ sọ́wọ́ àwọn jàbàtà nǹkan kan àwọn aláfẹjù ni wọ́n bá tún ba tiẹ̀ jẹ́ mọ́ àbí ó lè bọ́ sọ́wọ́ wọn àbí kọ́ bá sọ́wọ́ àwọn Boko Haram tí ó wà wíjọ nǹkan skul tí ó gbọ́n ọ̀kà mọ́ kí ló dé ọ̀kà mọ́ ah, àti ẹ̀dùnkẹ́ tí ó pè ń ṣe àbí. boko haram boko siriki ọlọ́run ti gbọ̀ wá ń boko haram la gbọ́ àbí tí ọzọ ti boko siriki <laughs> ọlọ́run jẹ́ kí boko siriki boko haram náà ọlọ́run ti kálé egun ẹ̀yìn ọlọ́run kan tán fún wa. báyìí ni já ọ̀run sì máa lọ dìkílẹ̀ àǹtà fún bìtà àbáwọ̀ lè tí ọ̀jẹ̀ wọn dùn wá. bẹ́ẹ̀ náà ni olùkọ́ náà so bí ọ bá bí mo ṣe ríre eh, láti ṣe dáwà bọ́lá ti pa ànábì láti fi kò ṣe rí kul hadhihi sabili. kul hadhihi sabili ad'u ila Allah ala basiratin ana wa man ittaba'ani wa subhana Allah wa ma ana nígbà tọ́rọ̀ wá rí báyìí ọwọ́ rẹ̀bẹ̀ ni pé àwọn ìjọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n dá bàbá ànábì pé wà ànábì ọwá yí ìlànà dáwà yí padà díẹ̀ pítọ̀ bá yí padà wá náà ó sì kátẹ́lẹ́ ojú yìí ó sì máa dá yọ́ máa sì gbọ̀gọ́gbọ̀gọ́ sí nǹkan pé ah mi náà fẹ́ káwọn èèyàn gbọ́ sí mi náà bomi sí. Àdàbẹ̀ nìkan dábàá oríṣiríṣi fún ànábì sọ́ra sọ́ra tó nínú àwọn àbájá dábà anábì ní wíwá anábì àwọn aláìní tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn àwọn miskin baálé àbú àwọn tásọ wọn ká yẹn àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ yẹn àwa ta ló lọ́wọ́ sábà láwọn tó pẹ̀lú àwọn tó jẹ́ sí pé ṣòkòtò wọn wọn lẹ̀ bàtà àtẹjá ni wọn wọ̀ ẹlòmíì ti rí ilé nǹkan wa máa lásìkò ọmọ alábàáná tó bá lọ sí ẹ́sítéètì ní ìsìn àwọn ẹ́sítéètì yẹn abákínú máa lásìkò ní ẹ́sítéètì àwọn mùsùlùmí làwọn ní mọ́sálásí àwọn nílé ńláńlá mẹ́rẹ̀ tẹ́ gbà láàjì nǹkan kan àwọn ẹlòmíì jẹ́ bàbá àdínní ìyá àdínní ìbọ̀rọ̀kìnní àdínní wọn àyàdí mọ́sálásí. láwọn ẹsẹ̀ ti gidi gidi àwọn ẹsẹ̀ ti gbẹ́ngbẹ́lẹ̀ o bá láwọn ẹsẹ̀ ti gidi nìbàdàn àti níbi àwọn eré àbí àbújá nǹkan kan yẹn wọn àdí bẹ́ẹ̀. wọ́n pè é ọ̀hún òun àtò ẹsẹ̀ wọn wà máa kan èyí bàbá kápẹ́ńtà mọ́sálásí ò sì mẹ́nìkan rí bí gómìnà débìlà ní ìsìn ìjọba tó fọ́gánáìsà lè tò lẹ́gbẹ̀ẹ́ àbí ní a bá lè lókù tí wọ́n bá lè kò sí nǹkankan ẹjọ́ bẹ̀sẹ̀ kan ìsáwó ìmọ́bàbí ìsáwó gómìnà àti fọ́gánáìsà ìsáwó ẹ a máa sẹ́sẹ̀ mara báyìí ẹ fẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ ara yín báyìí nítorí pé ilé ọlọ́run ilé ìtẹ́rí báyìí àgbọ̀dọ̀ tó máa fọ́n bùn bẹ́ẹ̀ lọ́jọ́ ń sọ fáwọn kan pé àwọn tí wọ́n máa ń yìnbọn lọ yídì yẹn ọlọ́run sì ni wọ́n yẹn ti gbọ́ tí wọ́n bá dé yídì báyìí wọ́n yẹn ti dé yídì báyìí wọ́n sì ju ìbọn sókè kó ah! la ilaha illallah tó bá kọjá lọ́wọ́ tó bá ti ẹ̀yìn ìbọn kò sí wàhálà kò tiẹ̀ tán á dáa náà gan-an gan àti sí pé ọ̀bá mú páwọn ní abatẹ́ńsàn kankan yẹn ṣùgbọ́n wọ́n á ah! Ah! a máa tẹ̀jẹ́jẹ́ ń bẹ̀ ni a máa tẹríba ń bẹ̀ ni wọ́n wá ní àwọn kèfèrí mọ́kà wá lọ bá nàbì sallallahu alaihi wasallam nínú nǹkan tí wọ́n fẹ́ ká nàbì ò tún sínú dáwà ni pé àwọn tálíkà yẹn fún ọlọ́jọ́ tí wọ́n tàbí kó lé wọn pátápátá àwọn olówó ọ̀tọ̀ ǹjẹ́ òjòkó àwọn olówó àwọ̀ wà tó bá ti lè ṣe báwọn àjọ̀ sọ́tàrà ní àlàyé fifty two ọlọ́wọ́ àwọn náà nẹ́bí pé wà látà tó rọ́dì lẹ́dí náà yá dẹ́wọ̀n náà rọ́bà hùn. ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم فتقولهم فتكون من الظالمين òní fàtàtúrúdà hùn fàtàkùnà mìnà bọ́ọ̀lìmí. fàtàkùrúdà hùn fàtàkùnà mìnà bọ́ọ̀lìmí. báyìí ni gàrí bá wọn ó ní wàlá tàtúrúdì lẹ́dínà yàdé ọ̀nà rọ́bà wà nẹ́bí ọ̀gbọ́dọ̀ dánwò ọ̀rọ̀ tí wọ́n mú wá fún ọ ní mọ́dà wọn lóhùn wàlá tàtúrúdì ọ̀bọ̀dọ̀ lé àwọn àwọ aládìyàn àwọn aláìní tí wọ́n dúró tí ọ ọ̀bọ̀dọ̀ lé wọn wọ́n èfi ọ̀lẹ̀ lára tí ó sàn àwọn ẹgbọ́ sámọ́ bá a ṣe jókòó máa sínà náà olówó wọlé bẹ̀rẹ̀ kàáró jíjọ lọ́hùn wàhálà ní ọmọ kiri tẹ àbẹ olówó wọlé bẹ̀rẹ̀ ẹnìkan sọ pé olówó wa àmọ́tò ńlá kan mẹ́tẹ́ ń gbé sólówó wà láwọn bá ní mọ́tò ilé wọn àṣírí àwọn ilé ń bo ni o. àmọ́tò ńlá kan bẹ́ẹ̀ ta mẹ́ sí nàìjíríà áfíríkà làwọn ti ẹni tó yẹ kó tó máa gba zakat lọ́dọ̀ wa ń bí báyìí làwọn èèyàn ń gbélé lówó. afẹ́ àzàká ẹ tó ẹ tó ti fún yẹ ẹ àwọn àmọ́ ti bàbá oní prado bàbá oní gẹ́gẹ́ ẹ tó ẹ tó ẹ tó ẹ tó. olówó wo làwọn arìnrìn àlọ́ ẹ níbo ló fi jẹ́ sẹ́kẹ̀ èdí eh, ẹ̀ nù wọn tí ó wà lìjẹ́ náà àwọn ni wọ́n kàn wà lìjẹ́ náà díẹ̀ ni ó wà lìjẹ́ náà nù wọn díẹ̀ nù wọn náà àwọn ni wọ́n kàn wà lìjẹ́ náà wọ́n ní tálẹ́ àwọn ni wọ́n kọ́ wà lìjẹ́ náà torí pé tí ó di aláwọ̀ òsì lọ́dọ̀ wa gbogbo dáhà tó bá jẹ́ sí pé olówó nìkan lọ́ba dúró tó ń tàn ń bẹ́ ẹ sọ̀spẹ̀tì tààbò ló ti jẹ́ ẹ báyé fíráhùn lọ́lọ́gbé ànábì ẹ wá wo bí kọ́ọ̀rù náà ṣe lówó lọ́wọ́ tó. ṣé ọlọ́run kà pa pípọ́ pé kọ́ọ̀rù support Musa. àwọn arébipa àwọn mìkín àwọn ní ọjà mú Musa pé bá a mú jẹwà dánmọ́ kò sí dájọ́ wà níbi Musa tọ́lọ́ lè mọ̀mọ́ náà ti sálúwà kíláàsì ẹ̀ báyìí o. dáwà ni dáwà gangan dáwà wà nábì ọlọ́run tẹ́ bá ti rí báwọn ẹ̀ máa máa kẹ́ ẹ̀ rọ̀ pé àpẹẹrẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé dáwọ́ àwọn ànábì ọlọ́run àwọn aláìní àní ọkùnrin bẹ́ẹ̀. Hmm, bí a máa lólówó kọ̀ọ̀kan òun náà ẹ̀mí rẹ̀ àdúró tó díjọ́ máa wò pé wẹ́ ẹjẹ́ ń lọ bẹ̀lẹ́ kan tàbí tó bá sí wọ́kànlélá rẹ̀ pé wẹ́ àwọn olówó ìdó òun ẹ̀fẹ́ dúró níbi àná mùsùlùmí náà máa rán mùsùlùmí náà àjókòó náà rán bí àwọn lẹ́lẹ́ lórí táìsì ah, tó le kankan kan ó lè fi ń táwọn lẹ́sẹ̀ gan lé ẹsẹ̀ tó wọ́n lórí ẹ̀gán ń tàn ó ń lẹ́sẹ̀ gan bó o lòun ti wá jókòó tó wọ́n tó wá jókòó tó wọ́n tó kákó lórí kí báwo ojú ọjọ́ ìmọ̀ nìkan láwọn wá ìjọ ẹ̀ máa yọ̀ǹda ìjọ òwe nìkan. ẹ̀yin náà máa ń ti rẹ̀ ẹlòmíì náà gbé olówó la fẹ́ ìwọ àfá tó ń ti dáwà máa rí ti olówó máa bá tiẹ̀ lọ. ربنا وعنك ولا تترد الذين يدعون ولا تترد الذين يدعون ربهم من غداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء لهم فتكون من الظالمين آه. bí yẹn ti lọ yẹn wọ́n dàbí ẹni tí ìsísí yẹn lọ́wọ́ á jẹ́ pé wàlhálàhù làá. أمره ربه سبحانه وتعالى بالصدع بهذا القول علنا بويا نتوري عن كان لهم في نما بويا نسيتا هذه سبيلي قل سبيلي èmi ò lè lé àwọn aláìní o. àdéhùn ìlànà. ọlọ́run mo ń pèpè sí kìí ẹ máa ń gbèsè ayé àfikúlówó sáwà àfikúlówó sáwà àfikúlówó sáwà àfikúlówó sáwà sáyé ló ń gbé àbí alkiyama. علاقة الآية بقصة وأنا أنا ومن اتبعني وسبحان أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. تو إليهم بان àtìrí bí àyà yìí ṣe jẹ máa àwọn àyà méjì òkè tó wà lókè rẹ̀ tààtìrí bá ń jẹ máa ọwọ́ kókó mí ìtàkùn rán báyìí àwọn kò mẹ́ta abẹ́rù báyìí òun náà ni ó kó wípé kíláàsì kọ áyà yìí pẹ̀lú tàn náà bẹ̀wà Yusuf àti tàn náà bẹ̀wà yàkó àlẹ́ ìsọ̀lá tó sọ oni wa nabi lamma lamma kana nabiyullah yaqub lamma nígbà tó jẹ́ ti anabi wa àgbáyé anabi yaqub àti anabi yusuf alayhi salatu wa salam àkọ́mọ da àwọ̀tọ́húnmọ́ alẹ́lẹ́mọ́hájúwẹ́ tí ń bẹ ìbọ̀. ó máa fi jẹ́ pípa àwọn méjèèjì wọ́n ti dá wọn lórí nǹkan tó clear Yakubu sì dá wọn lórí ọ̀nà tó clear Yusuf náà sì dá wọn àti ẹ̀ náà wọn clear ó tiẹ̀ clear ó tún clear ju ti bàbá rẹ̀ lọ́nu sóra yìí ó clear pé kí ló ń pèpè sí ga kí ló ń pèpè sí. nígbà tí ọwọ́ hàn wípé àwọn méjèèjì wọ́n pèpè síbi àdáwàtú. ilẹ̀ tawhidi wal bara'ati min ash-shirki wa ahliha. àti ànábì àkúmù àti alábi Yusuf ni wọ́n pèpè síbi tawhid wọ́n sì lé àwọn èèyàn wọ́n sáwọn èèyàn ní gbẹ́rẹ́ papọ̀ ìgbẹ́ kú òǹbi ẹbọ ẹ sì bá sí ẹ kú ẹbọ ẹ má bẹ̀lẹ́ bọ̀ sí. subhanallah kílò ní ẹ kú ẹbọ wà má ana minal má ṣe má sí. àwọn a wí orin وهذه الدعوة هي المعلنة على لسان يعقوب عليه السلام عندما قال أنا بوا يعقوب كده دعوة سيد دعوة بي دعوة إلى التوحيد أو التحذير من الشرك أو وزارة يوسف آية 67 أنا يعقوب زوا قال يا بني يا لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكل وعليه فليتوكل المتوكلون ibi àríwá abẹ́rẹ́ náà ni pé bí sọ pé inil hukmu illa lillahi alayhi tawakkal. inil hukmu illa lillahi alayhi tawakkal. tawhid ni ọ́. tawhid ni alábì àkókò kéde mẹ́wọ̀n mo ní alẹ́ yìí káwà káltù ó náà ní káwà káltù èmi ọ̀sọ́ lẹ́nu lásán ọlọ́run ọba ni mo fẹ̀mí sí lọ́dọ̀ gbogbo nǹkan tẹ́rin ló tẹ́ fi ń sẹ́bọ̀n ọ̀wọ́lé lọ́dọ̀ àlẹ́bọ̀ yàkó. ó tún wá sọ pé tí mo wí náà ni gbogbo ẹni tó bá fẹ́ jọ mí náà mà sí wá lẹ́yìn. wọ́n á lè ìfàlẹ́yàtà wá tàlí mọ́tà wá kílù the same thing náà ni alábi yusuf alayhi salatu wa salam wa alanaha tasrihan. wa alanaha tasrihan yusuf alayhi salam indama qama bi da'wati ayyama qiyamin fi sijin wa ghayrihi. alábi ah, yusuf náà kéde ẹ kódà àwọn fún lamọ́nyá bolójúju bàbá wọn nínú sóra yìí nínú sóra tá n ká yìí wọ́n wọn lọ. àwọn náà bo gan-an wọ́n lọ pé kọ̀sẹ́ bọ́ ọ́ ọlọ́ọ̀nìkan lá máa ń mi ò sì bẹ́ẹ̀ lẹ́bọ̀ọ́ sí lọ́wọ́ sọ́dọ̀tù Yusuf àkọ́kọ́ náà kọ́kọ́ wọ sọ́dọ̀tù Yusuf aláya thirty seven àti thirty eight àti thirty nine àti forty ó rí bí gbogbo ẹ ṣe lọ wọ́n sáré pìtì ẹ̀ ní wọ́n sáré pìtì tàwíìdì níbẹ̀ nínú ẹ̀wọ̀n náà ti dáwọ̀ ilé máa wo thirty three ó ní aya sixty seven sixty seven thirty seven thirty eight thirty nine forty ibi tí anabi Yusuf ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ti kéde báwọn èèyàn pé dáwọ̀ àmì ó dúró lórí. دعوة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا قل إني تركت ملة قوم تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون قل إني تركت ملة قوم لا يؤمنون بالله ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون ó ní wa gbọ́ o ẹgbọ́ wọn ń kéde fún ìní yẹn ni pé kéde ẹ wò mí o tààràtù èmi ti fi ilẹ̀ o mi láta kọ́ omi ẹ̀sìn àwọn èèyàn kan láàyè omi nù tí wọn ò sí yí máa ń sẹ́pẹ́ ẹlẹ́bọ ni wọn mi ò sí wọn lóun òun ti fi wọn lẹ̀ wọn ò wọn sí. وهم mílá ìrọ̀tì hùn káfírù. Kí ọba sì bá kan sí yọ bá nǹkan mi sí, kí wá ní wọn Yusuf ń bá ṣe wọ́n ní wọ́n tábà á tún mi láta àbá. Wọ́n tábà Olùmọ̀ wá tẹ̀lé ẹ̀sìn bàbá àwọn bàbá mi wá kà wọ́n, àwọn mẹ́tẹ̀ẹ̀ta àgbàlọ́hùn tó tún tẹ̀lé tó tún tẹ̀lé bàbá tòkè, bàbá tààrin, bàbá tìsàlẹ̀. Ó wá ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá mo tẹ̀lé sìn wọn ṣùgbọ́n sìn wọn mo fẹ́ kéde ẹ̀ ó ní máa ká nàlá. máa ká nàlá náà ló ṣì tàbí láàyè ṣe. wúlá dá o máa ká nàlá náà. wúlá dá. máa ká nàlá náà ló ṣì tàbí láàyè ṣe. wọn náà wọ bẹ̀rẹ̀ dára ó máa ká nàlá náà kò tiẹ̀ tọ́ sí wa ohun àgbẹ̀dọ̀ àgbẹ̀dọ̀ ló pè máa ká nàlá náà àgbẹ̀dọ̀ fún wa àgbẹ̀dọ̀ ní fún wa àgbẹ̀dọ̀ dánwò an nusrika billahi min shay àbọ̀dọ̀ sí kódà ẹbọ kéékèèké táyà máa kàn ọ̀dọ́dọ̀ tèmi o àbọ̀dọ̀ síbẹ̀ àwọn bàbá mi wò sí èmi náà sì bọ̀dọ̀ sí ọwọ́ a sọ pé tíyẹn bá wá mórí bọ́ kò ń bí ẹbọ tá a wí náà ká lọ mọ̀ pé àánú ọlọ́run ni òǹkà ni fọ́tùlùlá ẹni tí bá ń jẹ́ fọ́tùlùlá tí kò bá ṣe nǹkan yìí kì í ṣe fọ́tùlùlá ìtòótọ́ àwọn ní dáàlì kàfẹ́ nínú ọmọ wáyà 39 ọwá tún bolójú ń bẹ̀rùn fáwọn ààrẹ wọn àwọn ààrẹ wọn ẹlẹ́bọ ọba ẹkùn wọn sí sáyẹ́sì Islam ọwà ni ya sọ́hìbá ìsìnkú àrùbáàbù mùtàfàríkù na kọ́ìrùn àmìláàrù wá ìlú ọ̀sá wọ́n náà tó kà pé àrùbáàbù orí àrùbáàbù mùtàfàríkù na kọ́ìrùn àmìláàrù wá ìlú ọ̀sá àwọn ọlọ́run tẹ́ ń bára wọn jà lẹ́fẹ́ máa sìn ní ṣàpá àwọn ọlọ́run táwọn èèyàn ṣe ń bára wọn ti kí ni. Ògún àti Ọya oyin tọ́ rẹ̀. Àrùbábù Mùsàfàrù ìkùnà Fáìrù Amíláhù wá ìgbésùkọ̀ ó ní dáwà ní àrùbábù Mùsàfàrù ìkùnà Fáìrù ìtumẹ̀ ní pé la ilaha amíláhù lè wá ìlólùkọ̀ أرباب متفرقون خير أم الله الواحد القهار wọ́n tún wá bolójú ń bẹ àyà tẹ ń dáyà fọ́ọ̀tì ibẹ̀ ní àti bó tán wọ́n sọ pé máa ta àbùdù náà nínú. máa wá sọ ń bẹ̀rẹ̀ wípé gbogbo ń tẹ́ gbogbo ń sìn ẹ̀yìn náà lẹ́sọ ló kọ̀. ẹ̀yin Yorùbá yìí náà tẹ́ wà láàrin wa ń bíbá yìí náà ẹja bí lè rí àwọn òsà yín. Ọ̀ṣun Òṣogbo tá lọ́sọ ló kọ̀. Ògìyàn Èjìgbò ta lọ́sọ ló kọ̀. Olúmọ kìnní kan ta lọ́sọ ló kọ̀. Èyí tí wọ́n náà sì ń fi sápò náà wọ́n náà mọ́ kọ́ yàbí. Oúnjẹ, ọlọ́run lọ́sọ oúnjẹ ló kọ̀ àìkò bẹ̀rẹ̀ sọ́dọ̀ lọ́sọ̀ lílá àtìmá àǹtàmá ìtòlú. àtìmá àǹtàmá ìtòlú ha sàmá ìtòlú ha àǹtòlú wa bá òkun máa àǹzàlá kọ̀ọ̀bù yá mi ó gbóná mọ́ wọn náà wọ́n jẹ́ yẹn o àwọn tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ wọn gbọ́rọ̀ ẹ̀ ló àwọn ará náà wọn gbọ́rọ̀ ẹ̀ torí pé kò sí dáwà kankan nínú mísírà ń gbà ẹ̀ tẹ́lẹ̀ tọ̀ hate anábì Yusuf lọ bẹ̀rẹ̀ níbẹ̀ kò sí hait ọ̀sọ̀ fún wa wọ́n tún bò fún wa pé sàmì ètò mú wa antum wà á bá ọ̀ ó sì máa ń sọ̀rọ̀ lọ́wọ́ bí ha torí pé wọ́n sọ délẹ̀ tán wọ́n sọ délẹ̀ tán لين ما بنا صبين الحكم إلا لله الحكم إلا لله جد وابو جوانك بي أمر الله أمر الله تعبدوا إلا إياه الله تعبدوا إلا إياه بمعنى لا إله إلا الله أمر الله تعبدوا إلا إياه هنا ننجو بكل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين ثم تواك يا إدلة تواصف يا أمر ألا تعبدوا إلا إياه أمر ألا تعبدوا إلا إياه ọwọ́ abẹ́ kì í fún wa pé gbogbo ìtẹ́ǹsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀sìn pé kìíní ètí mọ̀ ń sọ fún yín gan lẹ̀sìn wa ní dáadáa. zálíkà dì í mú ní kọ́ yìí. tó wí. zálíkà dì í ní kọ́ yìí tún wílẹ̀ kan sí. èyí táwọn ti ní ń pè ní dáálíkà dínul qayyim. ẹ wàá rí àwọn tìyín tí ọba ti ṣe islam ẹ máa pé kìí ṣe dínul qayyim ni ọba ni walakinna akthara an-nasi la ya'lamun. walakinna akthara an-nasi la ya'lamun agbègbè kan nìyẹn tá a fi mọ̀ pé àyà tá n kélé nì ọ ń sọ fún wa yípe ànábì yakub ó pèpè ìwà ànábì ọmọ pé yakub ó pèpè síbi tọ̀wé ó sì láwọn ẹ̀kú ń bí ẹbọ ó sì lóhun ọ̀bẹ lẹ́bọ yusuf ó pèpè síbi tọ̀wé ó sì lé àwọn ẹ̀kú ń bí ẹbọ ó sì lóhun ọ̀bá àwọn ẹlẹ́bọ sí àwọn méjèèjì pèpè tí wọ́n pèrè làwọn aláǹtí wọn ní kí wọn náà kẹ́kọ̀ọ́ lára rẹ̀ lára àtàn yẹn wọn náà kéde fún abáwọn yẹn náà ti kéde fáyé wọn náà sọpẹ́sẹ̀ bí ibi rẹ̀ o bá mm. kéde rẹ̀ tó lẹ́yìn eléhùn àwọn máa wo àsepọ̀ mi tuntun bẹ lára ayé yìí àti tàn yìí náà bákan náà. ناسب أن يؤمر نبينا محمد صلى الله عليه وسلم بالسير على منهاجهم في الدعوة ومن جهة أخرى نسعي بكي أخرى آية تنكي يا رب يا رب كما يقول على بصيرة على بصيرة على بصيرة على علم كما بيالي لك بسي عن نبوة يعقوب àtànábì wa Yusuf alayisọ́lá tó sọ tí dáwà tí wọn náà dúró lórí bàṣírọ̀ bí ta ní ìmọ̀ tó dájú ah, máa sọ pé bẹ́ẹ̀ ah, wọ́n ní ọ̀là bíi ẹni tí wọ́n sọ fún wa pé wà nẹ́bí sọ ọmọ pé àwọn yàkú Yusuf dáwà wọn orí bàṣírọ̀ náà lọ́wọ́ ìwọ náà yà sọ pé wọ́n náà rí bẹ́ẹ̀ eh, àwọn àmà wù káyọ̀ àwọn àyìtọ́ pọ̀ wà àtẹ̀jẹ́ pé àwọn ànábì méjèèjì náà ti ṣe bẹ́ẹ̀ ànábì káwọ́ bí àyè kan fún wọn àbáyè méjì fún wọn. anábà yakubu alayhi salatu wa salam ẹjá lọ wáyà sixty eight ààrẹ tó sọ yí pé ìmọ̀ ń bẹ o ọlọ́run gánà ló yẹ pé ìmọ̀ náà ń bẹ lára ẹ̀ kó tó di pọ́n ti dá ẹ̀ wọ́n ti dá wà lórí àyè kan. sọ́ọ̀tì yìí sọ wáyà sixty eight ọlọ́run bá sọ pé wà ولكن أكثر الناس لا يعلمون oníwà ìnáwó ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ ṣe yakub lazu ẹ̀yìn a ọwọ́ ìtẹ̀límọ̀ ọwọ́ ó sì ní a fún ó sì mọ̀ lè máa ìmọ̀ ni a fi ṣe dáwà àti mọ̀ tún sọ kalẹ̀ tún sọ ayati suratu Yusuf ayati six tún wo bẹ ayati eighty six ọ sọ pé kọ́ ọ́. إنما أشكو بكي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون بلون وأعلم يا فلاسفة وأعلم من الله ما لا تعلمون وأعلم من الله ما لا تعلمون ìmọ̀ ló náà ló tó fi dá ìwà ànábì náà máa sọ pé àhálà bá sì rọ. àhálà bá sì rọ. ẹ sọ́dọ̀tì Yusuf ayé ninety six ó tún bá ń bẹ̀ ìgbé ànábì Yakubu ń kìtì ẹ lọ́wọ́ òun òun náà sọ bẹ́ẹ̀ náà pé fàdámà. fàdámà àrùjá àlùbáṣirù alùkọ́hùn aláwàdìrí fárúkà tí a bá sì rọ. kí ló wá sọ. fàdámà kúnlá kún alama àfúlàkùn sí ń sọ fún yín ni pé èmi ìsọ̀rọ̀ yìí ṣe pé àìmọ̀ kan mo fi ń sọ̀rọ̀ alama àfúlàkùn sí ń títí náà mọ́ yín fún yín tí tẹnu mọ́ fún yín ni pé. mọ́ mọ́ ó mọ́ mọ́ ó kàmọ́ kan ṣe dáwà tèmi o ìyẹn báwọn ìyẹn báwọn anábì àfúbù nìyẹn a rí i pé alábàṣírọ̀ tó wà fún anábì náà ayà ilé yẹn.

ẹlòmíì lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ kí ó lè máa wò ó pé ń bọ̀ wá ní Yusuf tí a ní màá ń bẹ̀rù ọ̀rọ̀ mọ́ kí ó dáadáa ni. ìjọba lọ wá yàda lọ́wọ́ pé náà rọ́ fáwọn dárọ̀ ọjà ti ń. náà rọ́ fáwọn dárọ̀ ọjà ti ń máa ń lẹ́sà. ẹ sọ pé wọ́n kọ̀ ọ̀kọ̀ tí ó sì yọ ibi bó ti wá mọ̀ tó náà o abẹ́ mà wọ́ lọ́wọ́. ẹ̀sùn wọn sàkókò tiẹ̀ kó mọ́kàn alẹ́ náà pé zu elmi ló ná. Mm. gẹ́gẹ́ bí bàbá rẹ̀ náà ṣe dé pé zu elmi ló kìlọ̀. bẹ́ẹ̀ lọ́wọ́ àyà one oh one ogan wa làmọ́lẹ̀ fún ẹ pé àá ẹ̀jẹ̀ ajá alẹ́ tún sa ọlọ́run fún wa. ọ̀nà rọ̀bì kọ́dá àtẹ̀yìntà ní ní àdúgbò. kọ́dá àtẹ̀yìntà ní ní الأحاديث من وعلمتني من تأويل الأحاديث وعلمتني من تأويل الأحاديث eléyìí ni díẹ̀ nínú àbáwọlé tafsir àyà yìí tá a sì mọ̀ sí àyà 108 nínú surat Yusuf léyìí tó jásí pé pẹ̀lú ògùn ọlọ́run àwọn nǹkan tí ń bẹ ní abẹ́ àyà yìí pọ̀ ní ẹ̀kọ́ wọ́n máa ṣàlàyé oríṣiríṣi nǹkan fún wa nípa ad'u ila Allah wọ́n tún máa ṣàlàyé oríṣiríṣi nǹkan fún wa nípa basira wọ́n máa ṣàlàyé nípa wa man ittaba'ani fún wa wọ́n wà máa ṣàlàyé oríṣiríṣi ibi tí àwọn èèyàn ti pẹ̀ka lábẹ́ dáwà yẹn oríṣiríṣi bí wọ́n ti pín sí àwọn tí kálukú fi mú dáwà ìwé òfin dáwà ẹnìkọ̀ọ̀kan àmì ti tàṣà àgẹ̀rẹ̀ kìí ṣe kòránà àti súnà ní ìwé òfin dáwà wọn mọ́ ààrẹ ti ń ṣe tíátà ní ìdólò náà máa fi ṣe kọ́mẹ́dì kọ́mẹ́dì òfin fi dáwà kọ́mẹ́dì hmm. ọlọ́run máa fi kọ́mẹ́dì wọ́n máa fi dáwà àkàlọ́ pé ìjó olókùn táwọn máa fi ṣe dáwà oríṣiríṣi láti rí o kàkà ti dọ́ra ìṣẹ́ lásán torí àyìn máa wọnú ẹ̀ lẹ́yọ lẹ́yọ tó yọkàn gba gbogbo àkókò wa ni ibi àwọn gúrùpù báyìí báyìí ni ń pè ókọ̀ tẹ́ ń jẹ́rì àwọn báyìí ókọ̀ tẹ́ ń jẹ́rì àwọn báyìí ókọ̀ tẹ́ ń jẹ́rì àwọn báyìí ókọ̀ tẹ́ ń jẹ́rì a máa wọnú ìjókòó eléhùn pẹ̀lú ògo Ọlọ́run níjókòó tọ́lá bí ní láì tàn sabili. qul sabili ad'u ila Allah. على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين ولا مكيد بك وسبحان الله وما أنا من المشركين وسبحان الله وما أنا من المشركين وسبحان الله وما kana minal mushrikin. ọlọ́run kẹwàá kó sàpọ́nlé wa ọlọ́run kẹwàá kó sàpọ́nlé wà ẹ̀yìn ọba tẹ ó ti sórí rẹ̀ ọlọ́run kẹwàá kó sàpọ́nlé wa ọlọ́run kẹwàá kó ọba tẹ ó ti sórí